بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أدعوكم ولوم كلهم أتشولار ويرتي دفع الجيش لي كبار شفون في الله بنا شفون kó bá ṣe fẹ́ni tí Allah subhanahu wa ta'ala kọwọ́ láṣẹ káṣe fún ìrọ́jù wa ẹni mọ̀nà wa annabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí ó gbẹ́sẹ̀ kó lórí ìlànà rẹ̀ kọ́lọ̀ ń kó yọ sí gbogbo wọn àwa àti ọmọ wa ọ̀rọ̀ ọmọ wa kọ́lọ̀ kó ṣe kó sàwádà nínú àwọn tí ó yọ lọ sí láyé ń bí tó ti yọnu sí lójú àkùyára ọlájọ́bọ̀ ṣoṣo ọlọ́run níbi tí a ní sùn ní àná wọn ni sọ́rọ̀tọ̀ ààrẹ mọ̀wán àyà èjì bí sáti gbéra sọ lé ìfẹ́ lógo ọlọ́run ò ní àyà èjì wọn bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة لما ثم جاءكم رسول ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأقررتم لكم عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَن تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وله أسلم من السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الله سبحانه وتعالى القرآن يبيع لك ليه وفي الله سبحانه وتعالى èyí tó jẹ́ ọ̀rọ̀ àyìn àfẹni tí bá fẹ́ ṣe oríire láyé tó sì fẹ́ ló sẹ̀ ní ìdùnnú lọ́jọ́ tí ó pàdé ọlọ́run ọba jalla wa ala oní pé gbogbo tí ń bẹ́ẹ̀ nù Qur'an láti bẹ̀rẹ̀ èdè parí kó gbà lóòótọ́ أحكاما وعقائد وأخلاقا ومعاملات يجب الاعتقاد الصحيح بكله أو في كله gbogbo ń tí Allah subhanahu wa ta'ala ṣàlàyé fún wa nípa ìdájọ́ tó rọ̀ lẹ́sìn à ń rà à ń tà sèmí lọ́kọláya òwò ṣíṣe rọrọ̀ ajé àbẹ́yìn tó ṣe ní tó rọ̀ máa ń gbàgbọ́ bá a tún gbọ́ lọ́wọ́ bá gbọ́ rè nítòbọ̀lọ̀ jẹ́ ìgbàgbọ́ ọmọ ẹ̀dá èèyàn sọ́lọ́wọ́n bá tó dáa rè ìgbàgbọ́ wa rè sáwọn aláìka ọlọ́run ìgbàgbọ́ wa rè sáwọn tíra òfin ọlọ́run ìgbàgbọ́ wa rè sáwọn òjíṣẹ́ ọlọ́run ìgbàgbọ́ wa rè sọ́jọ́ tá a pàdé ọlọ́run ọba ìgbàgbọ́ yín rè sì ti jẹ́ kọ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́wọ́n bá ṣàlàyé nínú Kùránì kúrò níbi pípọ́n ojú rẹ̀ lójú àkùyàmà gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sọ̀rọ̀ mọ́ ànábì ọlọ́run tó síwájú àná Muhammad sallallahu alaihi èyí tó Kùránì ṣàlàyé rẹ̀ fún wa agbọ̀dọ̀gbà gbọ́bẹ̀ ìṣesí ọlọ́run nípa àwọn ànábì rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn òwe tó wọn ni bá ti yìí ń rán ànábì létí wà bìmáàná gbogbo bí táa bá ti rí bẹ́ẹ̀ náà Kùránì tọ́lọ́ bá ti ní wà ìz ìtumọ̀ ní wípé oòrùn tó ọlọ́run ránà bí létí ọ̀rọ̀ ni kó sì máa jẹ́ ẹ̀kọ́ náà fáwa náà wà ìz nígbà náà zọ́rù fún azaman rántí ìgbà yẹn أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتهم من كتاب وحكمة ثم جاءكم ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعاً طوعا وكرها وإليه يرجعون ọlọ́run ní ìṣe sí òun àṣà tọ́lọ́run wọ́n rà 24,000 láwọn anábì tọ́lọ̀wọ́ bá rán sáyé ẹni kẹyìn wọn anábì wa Muhammad ló tó àṣírí ilé ìkíwá gbogbo nǹkan nwa ànábì ọlọrụ tọ́lọ́wọ́ bá gbogbo ìran ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àti mẹ́rìnlélógún lórí gbogbo dojú ọ̀rọ̀ ikọ́ ìpèsè sí òun ní wípé bóun bá ti gbé ànábì kan wọn ọ̀rọ̀ tí àbí ẹni tó ti wá rẹ, rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ sọ òfin tí wọ́n lọ́wọ́ mú wánú ẹ̀sìn ìṣẹ́wà sí rẹ̀ gbọ́dọ̀ tako títí ẹ̀ tó nípa àwọn ẹni òdodo tí wọ́n bá kò ní jẹ́ káwọn tí nǹkan ó dódódó mẹ́ àwọn ẹni àwọn ẹni òótọ́ wọn gbọ́dọ̀ máa wọn pé kẹ́nu alábì tó wáyé sáájú kí mìíràn tó wáyé èyí tó wáyé lẹ́yìn tó kọ́ wáyé gbogbo wá sí tí ó mẹ́ràn ṣe ìsọ̀rọ̀ ọlọ́run títí ẹ̀ kò gbọ́dọ̀ takótẹ́ ní àkọ́kọ́ adéhùn ni ó sì gbọ́dọ̀ gbà fún ó gbọ́dọ̀ kún lọ́wọ́ kò gbọ́dọ̀ òfin tó wá fi jíṣẹ́ fún ní òfin àgbélẹ̀rọ títí ẹni tọwọ́ tara títí ẹni kèése tọ́lọ́run ọlọ́run ti bá gbogbo àwọn ànábì wọ̀nyí ó ti bá wọn gbé kọ́nfẹ́nẹ́ǹtì yẹn mẹ́jẹ̀mú ní láàrin wọn àtọ́lọ́run solidarity

الدعوة إلى التوحيد الدعوة إلى إفراد الله في العبادة قاسنا الله بلاسه níbi iṣẹ́ ìjọsìn wa ká máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹbọ ọ̀nà ọ̀rọ̀ sísọ ẹbọ ọ̀nà bẹ́yàn bá takò kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àtakò tó fẹ́ẹ̀ṣẹ́ fẹ́yàn kan yẹn níwájú ọlọ́run ó takò gbogbo wọn ní ọlọ́run fi ń sọ lọ́pọ̀lọpọ̀ àyè nínú sọ́ọ̀tù ṣọ̀rọ̀ كذبت ثمود المرسلين كذبت عاد المرسلين

àwọn tó tún bọ̀ lẹ́yìn rẹ̀ náà nǹkan kọyọkẹyẹ náà lára sí wọn bẹ́yìn bá ti wá tako kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run mú kìí wájú ọlọ́run ọba máa bẹ́yìn bá ti jẹ́ musulmi pàdé ọlọ́run ẹni ìbínú níwájú ọlọ́run ọlọ́run fáwọn àtàbájọ́ tí ń tẹ̀lé wọn náà ànábì kan ní lóṣẹ̀ nígbàtà wọlé ayé tí bá ti lè dé lẹ́yìn rẹ̀ àtúntò sẹ́yìn ànábì yẹn ni afúgbọ́rọ̀ tó sẹ́yìn ànábì yẹn torí ìpèpè tánàbì ta aláàtẹ̀lé ń pèpè lọ ìpèpè yẹn náà lẹ́n tó wá lẹ́yìn rẹ̀ kọ̀ntínú lé lórí àárín takú mọ́nlẹ̀ wípé ànábì tí ó bọ́ wa sábàtẹ́ǹtà nẹ́bí ètò wà lòsẹ̀ ní gbọ́ dáadáa òun náà ti sọ àsọ́lẹ̀ nípa tí ń bọ̀ lẹ́yìn òun kájúkájú sẹ́ẹ̀lẹ̀ fún ọ̀nà yẹn ní àníwá sagírí nígbà tẹni tọ̀hún bá dé káwọn rárá ọ̀ wọ ẹ̀sà ànábìgbà ti wá ànábìgbà ti wá ti kú ibi tí àwọn ọ̀nà sọ àti Yàhúdì tí wọ́n ti dé gbági rèé ibi ìnìlànà wọ́n ti tako lànà tọlọ́hun ibi lẹ́sìn wọn tó ti lòdì sẹ́sìn tọlọ́hun ògùn ṣẹ́lẹ́bọ́ sallallahu alaihi wasallam yahudi rẹ̀ ó ràn pàmà Mùsá nìkan olóhùn fẹ́ rí Ìsá irú ogun tí yahudi tí wọ́n gbéṣẹ́ Ìsá ìkọ́tẹ̀ ma wọ́n dàmú ẹ̀ kódà lọ́dọ̀ àwọn nọ̀sọ́rọ́ ó gbà pàwọn yahudi àwọn Jews àwọn ni wọ́n dé Ìsá ládé ẹ̀gùn àwọn ni wọ́n kàn máa gbélébùn

وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وتقرا ونوفنا على وجهه اما tó bá ti لا wípé afẹ́ láti kojú ogun dáná Muhammad ó wà ní kàngbà náà àbòsí yẹn yóò pa ń pọ̀ ìkísí yẹn yóò sọ oúnjẹ ọkàn bẹ́ẹ̀ ni wọ́n ti lòdì sófin ọlọ́run ìgbà tí mú sákò lé ayé tí ìsájẹ́ lẹ́yìn rẹ̀ ní tó jọ ọmọ èèyàn fáwọn ọmọ lẹ́yìn ó yẹ kí wọ́n gbà fún ìsá ni kọ̀ọ̀kan lẹ́yìn ìsá náà kò lókè ìpẹ̀ rẹ̀ ìgbà tí Muhammad Túndé bọ́nà Abdullahi ìkẹ́ọ̀lọ́ àtọ́lá rẹ̀ fún bá ogun alápapọ̀ ó yẹ kí ìyẹ̀wú àti ìta káwọn náà jọ mọ́ lẹ́yìn àdá Muhammad ní ètò ọlọ́wọ́ bá nìyẹn nípa tí ó fi rẹ̀ àtàwọn àlẹ́bì tó fi rán sí wa lọ́bìn sọ wípé láti gbà fi ọlọ́run tó bá wọn ànábì tó bá wọn gbé májẹ̀mú tó bá wọn gbé àdéhùn àlìmìsá májẹ̀mú àlìmìsá àdéhùn ọlọ́run bá bá wọn ànábì látìgbà tọ́lọ́run bá wọn ànábì rẹ̀ tó bá wọn gbé májẹ̀mú ó bá wọn ní àdéhùn lórí kí ni làmá àtàyẹ̀tùgún min kitabin wa hikmatin لما آتيتكم من كتاب wà hikma nígbàtí mi ọlọ́run tí bá mú wá fún nínú òfin àti ọgbọ́n nínú kíra òfin àti ṣẹ́tìmọ̀ àti túnmọ̀ tí jẹ́ hikma fúnra wa sẹ́yìn o náà ni ìlànà gẹ́tọ́lọ̀ ọgbọ̀n láti jíṣẹ́ òfin

ẹ̀páyà ọlọ́run ẹ̀tẹ̀lé ní ànẹ́bì tí mo tọ́lọ̀run rẹ̀ mi sí tọ́lọ̀run ní kí n jíṣẹ́ fún yín ààlè bọ́sùlámù àbíkábọ́sùnà ànẹ́bì ààlè bọ́sùnà ànẹ́bì yẹ àbíkáwòsẹ̀ sí àwọn tọ́lọ̀run bá ní kó jẹ́ mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n tí olódò ànẹ́bì bó ti so mọ́ra wọn nìyẹn bí kan báyìí lè já kú ò èyí ó já sínú ránù àwọn sálàfù wo tàlàwọn sálàfù tàlàwọn sọ̀hábà ó dámi lójú bàbá tí tí ẹ bàbá tèmi àfá rẹ̀ àfá mi wọn ò bá nàbí láyé àwọn kẹwọn kọ́ jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ayàkùnrà ń sọ kalẹ̀ àwọn ànábì kọ́ kéré fún wọ́n fẹ́ ti tú ànábì kọ́ rẹ̀ kí wọn wọ́n fẹ́ ti lò ànábì kọ́ rẹ̀ kí wọn ẹni àlìjẹ́nà ni lámà ní báyìí ẹni àlìjẹ́nà ni a mọ̀ wá wíwé a máa fi ra wa wé wọn o lè gbọ́ kìtàbù o lè gbọ́ súnà yé àbíkó tẹ̀lé lánà àgbọ́yé àwọn sálàfù gbogbo ohun tó ń bá ń ṣe ní tó ń ṣe ní ẹ̀sìn tó lè sì máa ń wò ṣe lẹ́sìn ní tó ń ṣe lẹ́sìn tí ájò ṣe lẹ́sìn ní tó ń ṣe lẹ́sìn táwọn sálàbò ṣe lẹ́sìn bó lọ́wọ́ bó gbà ọlọ́run garanti gbígbà ẹ̀sìn táwọn yẹn lọ́wọ́ wọn kò garanti títí la lálàgà lójú oorun pé òun gbẹ̀sìn rẹ lọ́wọ́ rẹ èṣù ló ń fi wá fáwọn ilé nínú Quran recommendation wá fún ọ nínú wá fún ọ nínú kò sí fóònù tó ń kí kò sí báwẹ̀ tó ń gbá ọlọ́run ṣe wọ́n ní àríkọ́ṣe dáadáa láti máa gbọ́rọ̀ àlẹ́bì báwọn kí ẹni tó mọ́ra wọn nìyẹn ثم جاءكم رسول مصدق لما معكم tí ó máa sọ pé ní tí ń bẹ pẹ̀lú yí tánàbì tó síwájú ní fi jíṣẹ́ òdodo ni yóò máa gbàgbọ́ lódodo ànábì kan máa fún kíra máa fún nílànà tó fi jíṣẹ́ lẹ́yìn náà ànábì mú wà dé lẹ́yìn rẹ̀ in tó mú mú wá tó máa ní ànábì tẹ bá ló tẹ̀mí papọ̀ kẹ́mi tó dé in tó sọ yẹn ni in tó sọ fún inú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gbàgbọ́ tèmi náà ẹ gbàgbọ́ la tu'minunna bihi wa la gbàgbọ́ anábì kan ó nígbàgbọ́ sáwọn anábì tó síwájú rẹ̀ ó kún lọ́wọ́

lórí ara a síra yín àkàkọ̀rọ̀ tún tẹ́ẹ̀fìrinlẹ̀ bẹ́ẹ̀ sódùmọ̀ yínú bẹ́ẹ̀ wà ọ́tùmù aláàzáàlìkùn ìsírí tẹ́ẹ̀tì bá mi bí àdéhùn lórí rẹ̀ bẹ́ẹ̀ alìmísírù ó ní ẹrù téèyàn tó wúwo n'usoro tọ́lọ̀hún sọ wa ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ìsìrù òun lẹ́rù àjàgà sí ìbẹ̀ lọ́rùn èèyàn ojúṣe kan ńlá tó pé o gbọ́dọ̀ mọ́jì chájì ẹ̀ lè jẹ́ ìsìrù tòrùbó ti jẹ́rù lórí àwọn ànábì yẹn síra wọn ọlọ́run bí wọ́n lérè wípé kọ́ọ̀lù aqrarna àdéhùn tí mo bá yín gbé yìí tó tẹ́ yín lọ́rùn wà kọ́tùmọ̀ ẹ̀lẹ́ẹ̀ẹ́dẹ̀ kò ti fírí sẹ́yìn náà gbé kárí bẹ́ẹ̀ ẹrù ilé lórí yín tẹ́ gbà wọlé tẹ́ fojú tó kọ́ọ̀lù akọ̀rọ̀rùnà gbogbo wọn dáhùn wọ́n fòlùwà wọn lé sí wípé bẹ́ẹ̀ ni afáramọ́ bẹ́ẹ̀ ayọ́nu sí bẹ́ẹ̀ gbogbo àwọn anábì tí wọ́n wáyé wọ́n jẹ́rìí sánà sí ádámù bẹ́ẹ̀ anábì ádámù náà tó rúgbọ́ àwọn anábì tó wáyé lẹ́yìn òun náà òun náà gba ti wọn láwọn fàbí sọ wípé ìgbádéhùn ìgbádéhùn náà èmi ni gbogbo wọn tí wọ́n ń bẹ láyé lásìkò yẹn mo ti bá wọn náà bí àdéhùn tó jọ orú ẹ̀ rí nínú Suratul A'raf láwọ̀ èèyàn lápapọ̀ ládéhùn ti bá wa ṣe tàbí níbẹ̀ shahidana an taqulu yawmal qiyamati inna kunna an hadha ìyẹn náà ọlọ́sí bá gbogbo wa gbérò àdéhùn tàlẹ́ntẹ́ mọ̀ lọ́lọ́run tàlẹ́ntẹ́ mọ̀ bọ̀wọ̀ fún tàlẹ́ntẹ́ mọ̀ máṣẹ́ rẹ̀ ṣẹ́ gbogbo wá ti sọ pé bẹ́ẹ̀ ni ìwọ́lọ́ láti àní tẹ̀sí ní ìsìlámù lọ àní tẹ̀ lófin mí nínú òfin àgbélẹ̀rọ ayé òfin wọlọ́ láti ìyẹn bẹ̀rẹ̀ sọ́ọ̀tù làárọ̀ eléyìí ó wá mẹ̀kúlẹ̀ sáwọn ànábì ọlọ́run nínú tẹ̀mí tẹ̀mí gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó ló ń kà ó bá wọn gbé àdéhùn bẹ́ẹ̀ wọ́n sì ní àkọ̀ọ̀rọ̀gùnà afàramọ̀ bẹ́ẹ̀ a máa kúnra wa lọ́wọ́ a ní takura wa a máa jẹ́rì sí òótọ́ tó obìnrin ní kọ̀ọ̀kan wa síra wa qala fashhadu wa ana ma'akum minash fi ra ara yín ilé ìṣe púpọ̀ ń fi èyàn jẹ́ lórí ara rẹ̀ bóòlù tó fẹ́ bọ́ yọ wájú ọlọ́run nígbà tó lọ́mọ tó ní ṣe báyìí máa mi ní ṣe máa báyìí ló máa ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe bẹ́ẹ̀ ni tọ̀ ìwọ náà kò wá ta ìwọ náà mú lò lẹ́lẹ́rì lórí ara rẹ̀ ìwọ náà máa jẹ́rìí sí ọjọ́ báyìí ọ̀rọ̀ báyìí ló jọ wáyé láàrin ìgbà ẹ bó o bá ti jalẹ̀ tó ti jàmbá kí n tí ó dùn mọ́ kó ṣẹlẹ̀ sí ọ ẹ̀rí ọlọ́run fi àwọn ànábì ó fi ara wọn lórí ara wọn àwọn náà ti fara mọ́ kọ́lá fẹ́ṣẹ̀rú ẹ قال فاشهدوا وأنا معكم من الشاهدين ojú ọ̀nà kan tí àwọn àfáà kan tún fi tó àyà yìí nìyẹn pàápàá jùlọ àfáà wa Ibn kẹfì wọ́n fi tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní wọ́n ti tú náà nìyẹn wípé ìmálẹ̀ àwọn àfilẹ̀ tí gbogbo òfin ẹ̀sìn sánmẹ̀ tó pẹ̀lú pọ̀lé lórí àwọn ànábì ọlọ́run ò ní takora wọn lórí ẹ̀ ó wọn lọ́wọ́ ó máa ra wọn lọ́wọ́ bí kan bá dé yóò jẹ́rì lódòdó tó síwájú rẹ̀ kò kankan nù wọn tó àdéhùn ní túmọ̀ sí pé ọ̀nà ni wọn ò ṣe ara wọn lórí ẹ̀ sọ wípé èmi èèyàn méjì pé ló gbà fẹ́mi 1000 ló gbà fánàbí kan èmi ó sì mọ́ kó lẹ́sẹ̀ dáwọn afá ti máa ṣe síra wọn ẹ ilé kí ó jẹ ẹkún ju tèmi lọ ìtèmi òkun tó ti jẹ tó wọn fara wọn ló pẹjẹ lẹ́ àbáwọn provider ti skul káàkiri ẹ̀yìn ilé ọmọ skul pọ̀ lé skul ti tiẹ̀ tó kù sí pọ́n fi tèmi èmi ló mọ criticize ẹ̀ kébì náà lè rérò lẹ́ sáfí ní tabafẹ́ ló sẹ̀mí tó dáa jù láyé láti gbádùn láyé abẹ́ká tó ìlànà àwọn ànábì ọlọ́run kò sí ní títí láàárín ara wọn síra wọn kò sọ́tẹ̀ láàárín ara wọn síra wọn lànà wọn sí láfẹ́ lòyìn bàbá tí ń sàlàyé lànà àwọn ànábì ọlọ́gbẹ́ já padà sínú sẹ̀mí àwọn ànábì ọlọ́run ọyún wọn ní àfà when modern age a ti wà nígbàlódé àgbògbàlódé láwà ànábì ọlọ́run ilódé ànábì lásìkò tá a wà yìí ẹnu ẹ̀ láwà yẹn ó ló ọkàn ò balẹ̀ láwùjọ àrọ́nà láwùjọ ìyàwó ma ọkọ mọ́kọ́ ọkọ ọkọ tó mọ̀ bá lójú ọba ìyàwó jẹ́ àwọn ọmọ tẹ́ ẹjọ́ bí oníyàwó pẹ́ mẹ́ta owó ní pé méje ọkàn náà ní o gbogbo ọmọ tó ju mẹ́ta lọ wọn sọ̀tà ara wọn torí pé àpadà sínú ìlànà àwọn ànábì ọlọ́run pàápàá jùlọ ẹni ìkẹyìn wọn ìtumọ̀ kan gbogbo àwọn ànábì pátá yẹn bá ànábì kan ń bọ̀ tí ó jẹni tí ó kẹ́yìn gbogbo àwọn ànábìgbò ẹ̀yìn ànábì ọlọ́run láìsẹ́ pé ẹtí ìmá ẹgbọ́dọ̀ gbìyànjú kẹgbà fún tó bá dé ìtumọ̀ kejì ní ẹta àfá mi fún ayà yìí òun náà sì wọlé lẹ́gbẹ̀ẹ́sàn tó ní pé arírú rẹ̀ lọ́dà náà bí Ìsá sana Muhammad wẹ́sì kọ́lá Ìsá bin Maryam rántí ìgbà tí Ìsá Maryam mú sọ yábà ní sọ̀rọ̀ yìí ẹ̀yin bà ní Israẹla tí wọ́n rán mi sí ní ànábì tí mò ń ṣe mẹ́sà ànábì lárúbáwá mẹ́sà ànábì Yorùbá ẹ̀yin ọmọ Israẹli tí wọ́n rán mi sí ẹ máa gbọ́ o ìní ọ̀rọ̀ tún lùlọ ìlékún òjíṣẹ́ ọlọ́ọ̀bá mo jẹ́ sí yín musaddiqan lima bayna yadayya min at-Tawrat in tí ń bẹ nínú Tawrat tí wọ́n fi rán Mùsá tó síwájú mi mò ń fi jòdòdó rẹ̀ rinlẹ̀ kọ́rọ̀ ọlọ́wọ̀n ọba ni Mùsá náà rí ànábì ọlọ́run ni ẹmọ́kọ́tẹ̀ má gbófin tí wọ́n fún un wà mọ̀ bá ṣe rọ́mbìrọ̀ sórí ẹ̀rùkókó méjèèjì papọ̀ ó sọ dáadáa nípa Musa tó síwájú rẹ̀ ó tún sọrú dáadáa yẹn nípa àlẹ́ Muhammad tí ó tí ìdè wà mọ̀ bá ṣe kọ́lì náà bẹ́ẹ̀ náà yẹ̀dá yẹ̀mí tàwọ̀rọ̀ wà mọ̀ bá ṣe rọ́mbìrọ̀ sórí yẹ́ ti mi bá àdísì wà Ahmad mo tún fún yín ròdùn náà anábì kan bọ̀ lẹ́yìn mi o kódà ó kọ́dà Ahmad ló máa jẹ́ in ti ń bẹ láàrin ànábì àti isa orí 500 years

alábìsí ìdílé ayé ńgbà tí sálẹ̀ ifá wọn sọ̀rọ̀ àgbà pé ní ọkọ̀ tí ń jẹ́ Ahmad náà sì rí sáré ní rírí ojú ayé àwọn ànábì ọlọ́run ríra wọn nú ẹ̀yìn àwọn ànábì ọlọ́run ríra wọn ní rírí inú ẹ̀yìn wọn náà ti ń lálàá rí bàbá rẹ̀ lójú Eh, ìkan nínú àwọn ọmọ tí ó wú tí àjọ ń sàkẹgbẹ́ nígbà yẹn tí kò sí iye tó wọ́n níjà àwọn ilá ní àwọn àfá àgbà méjì kan nínú ìlú kan ńlá nílùú Yorùbá eh, àwọn àfá méjì kan tó ní ńlá àwọn ọmọ tí ó mọ wá ń jà ó mọ kọrin búra wọn ó mọ ṣe wá sí búra wọn hmm. èyí tó wọ́n á jẹ́ àgbà nínú àwọn àfá méjèèjì yìí wọ́n lóun wá dé wà sí ìjọ kan wọ́n á pè kan náà ọmọ kí ó ó ní wọ́n yá bá mi sí a'udhu billahi minash shaitonir rajim ìyẹn bá fàáyà àti mọ̀túnmọ̀ pé wọ́n fàáyà bá kí n kí látẹ̀ta àwọn fàáyà náà nílẹ̀ Yorùbá <laughs> ó kí ó pẹ̀lú tí àpá àgbà yẹn fi kọ́ ń kéwú tó bá tún ó yá fi ohun lágbájá náà kéwú lọ́nà bá tún lo ohun tàwọn tọ̀ ó ní kí tọ̀hún ó ni ọmọ láàrin wa kódà tó mọ̀ bọ̀ wá wà sí inú àwọ̀ ilé ní èmi àti ẹ̀fọ́jú gan ní ara wa partner àwọn ọlọ́dọ̀ àbáwọn èèyàn inú ẹ̀mí ni kì í ayé bàbá adámò wáyé mọ́ ti sàkúta àyá bá ẹgbẹ́ yìí bá ní àkúta àyá ò sí lè ṣe bàbá yẹn lálàá tó bọ̀ <laughs> kán ti ra wọn dáadáa lójú àmọ́ gbogbo ojú rẹ̀ a máa wáyé bẹ́ẹ̀ tẹ́ntí ń bẹ láyé tí ó lálàá rẹ̀ tí ó ti kú láyé tí wọ́n ìtẹ́sí ra wọn dáadáa lójú oorun irú ẹ̀ wáyé dáadáa láàárín àwọn ànábì ọlọ́run bá wọn irú ẹ̀ ló wáyé níjọ́ tó ṣiṣẹ́ ń jẹ́ tó kírun fáwọn ànábì ọlọ́run ní bètè netflix nígbà tó lọ ní wá sókè sánmà wá sábẹ̀wò sí mi láìlá tẹ̀lẹ̀ sọ́rọ̀ wà lẹ́mẹ̀ ọ̀rọ̀ tí gbogbo mùsùlùmí lágbàáyé tágbà wípé ànábì ló tẹ̀ ìrìn àjò lọ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kú agége ó ní yàkúbù <laughs> bàbá yẹn mọ́ kí ó bàjẹ́ bàjẹ́ <laughs> wọ́n mọ̀ kí ó bàjẹ́ bàjẹ́ subhanan lẹ́jẹ́ asọ́rọ̀bẹ̀ amìrìnà alámọ̀họ́lẹ̀ kọ àkóhùnwòní tọ́ àfáàkì òsọ ọlọ́run ní tábàkì òsọ nínú ẹ̀sì ọlọ́mọdé ọ̀hún fífù gẹ́ àwọn tí wọ́n ṣe tún òsálùsù náà ṣíyà ṣíyà gbogbo wọn pẹ̀lú pọ̀ gbé ànábì lọ sí sánmà ibẹ̀ ló ti gba ìwọ́n sì ráyà kúrù ànábì yà kúrù ní

nínú gbàgbọ́ yóò ti tún gbàgbọ́ yín ṣe kó tó di ọdún tí ń bọ̀ wá ẹ̀fẹ̀ rábà náà ní ṣe tẹ̀sílì dáadáa tẹ́mọ̀ wá sọ́pàá àti ń sọ yìí abẹ́lọ́n kó níbẹ̀ fún yín torí dùnú ti wá nìyẹn ẹ gbọ́dọ̀ kúrọ́ dáadáa báyìí kò séyìn kan tí ń fẹ́ dáadáa fún yẹn tí ó fẹ́ kí ẹ̀dá kan tó sọ̀rọ̀ ẹ̀rí láyé lémi o mi sí ìgbọ́ káwọn àfà tí wọ́n tún ń ṣèwádìí sọ wípé ànábì ló ni o nígbò ní bẹ́tìlì mẹ́tìlì wọ́n lọ́wọ́ ní kó nídi àwọn ànábì tó kù ó kí rọ́kà méjì fún wọn bẹ̀ ló ti wá ní àwọn àti ìtò ní àlàáfíà ṣọ̀pọ̀lọpọ̀ àbá pé ìkírun tó fún wọn bẹ̀ yẹn ó jẹ́ nú máa ń sọ pé wàkọ́ aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá ẹni ìkẹyìn àwọn ànábì ọlọ́run ìjà tí wọ́n yẹ̀ ni pé ó kírun fún wa ẹni bá ti kírun fún yẹ̀ síyàn tó lẹ́yìn rẹ̀ kí ní jẹ́ aṣíwájú ibẹ̀ làwọn afáàmì ètò sí wípé aná Muhammad gangan náà ni ọlọ́run bá ń rí fa àtúntò ti bá àwọn ànábì tó kù gbé àdé òsíwájú rẹ̀ pé tó bá ti délé ayé o ànábì kan bọ̀ wá tí ó já ànábì ìkẹyìn kẹ bàfọwọ́sowọ́pọ̀ in tó gbé wálẹ̀ yìí náà ń gbé dání àwọn ọmọlẹ́yìn wọn náà wọ́n gbọ́dọ̀ jọ ọmọlẹ́yìn ẹni tí ń bọ̀ yẹn ó jẹ́ jùmọ̀ kejì ilé inú òsì takọta kọ́kọ́ tó rí kàdá Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọ̀nà tó ń ṣe fẹ́rin lẹ wípé gbogbo àwọn ànábì tí wọ́n síwájú òun gbọ́dọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ fóun ìyìn tóun sọ yìí náà làwọn náà ń sọ Allah subhanahu wa ta'ala sì rè ó sì sì òun ní aṣíwájú lé olówó bá nàbí ìjọ kan sọ̀rọ̀ láì sẹ́lẹ̀ ó ní wọ́n ṣe ọlọ́run mo kọjá lára ọmọ ìyá mi kan tó jẹ́ yẹ̀wòdí yẹ̀wòdí kọ̀rọ̀ ìbọ̀ tí wọ́n gbé lòrò mọ́kà ó sì kọ̀ kankan fún mi nínú tàwọ̀rọ̀ ń bẹ nínú tíra wọn nígbà mo pàdé ẹ̀ka rí ata sọ̀rọ̀ ó láwọn òfin inú tíra wọn kan náà kọ tó fi wọ̀n mí òun náà nìyí ó wá ṣé kí n ka wọn yóò fi ọ̀n náà kí n ká sí wà lẹ́yìn náà létí fataghayyara wajhu rasulillahi sallallahu alaihi wasallam ojú ànábì bá yípo ojú ànábì yí padà tó dúró pọ́n qala rẹ̀ abdullahi bin sabit yìí wọ́n sọ fún lọ́ọ̀ ọmọ al ألا ترى من وجه رسول الله صلى الله عليه وسلم ó ní tó tẹ́lẹ̀ sójú àlẹ́bù bó ti bèèrè ọ̀tọ̀ bèèrè níṣe ojú àlẹ́bù ti change o fàkọ́lá ẹmọ̀kúnrù wá ní rọ̀bìnà bíláhì rọ̀bà wábí ìsìlámi dínà wábí Muhammad rasúlá ẹ̀rí umaru ní abdullahi sáàbìtì ní bóhun ti pé umaru pé ah orí ọ̀rọ̀ tó sọ ní ìsinmi pé òfin tí mẹ́nu ta ọ̀rọ̀ ọ̀dì tó ló gbà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ kan yẹ̀wú bí kò rọ́ìsọ̀ tó ní kó káfà náà bìí létí ọ̀rọ̀ tó sọ yìí inú ànájì olùgbà náà ni umaru sàwáwí tí ó sọ ni pé ayọ́nu sí ọlọ́run ọba àlọ́ ọba a sì pẹ̀lú pé mo gba òfin kan lọ́wọ́ lọ́wọ́

àìfirin búra ọlọ́ọ̀dẹ̀ tẹ̀lá fúnra ẹ̀fà náà muhammadu búra anabi muhammad fúnra ara ìlú orí òun fẹni tẹ́ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ búra òun náà ni ọlọ́run bá subhanahu wa ta'ala law asbaha fikum musa alayhi salam thumma tabactumuhu wa mo fi ọlọ́run ọba tẹ́ẹ̀mí bẹ lọ́wọ́ rẹ̀ mi búra ká pé musa tún lè wá láàrin ìfẹ́ mọ́ rí lánàá bí báyìí ẹ wá tẹ̀lé

tí wọ́n ti wáyé síwájú ní ọlọ́run kó gún wọn sẹ́yìn tèmi ni adébì mọ́ máa fọ́n gbogbo wa kẹtún wòye mí wọ́n ṣe ọlọ́run adésọ́lá fìsọ́lá bí jábìrì wọn bílá ìṣẹ́ gbà wá anábìnrin ilẹ̀ àtẹ́sẹ̀ alwáhà kìtàbà ṣe àwọn alùkìtàbì wọ̀nyẹn ẹmọ́ bí wọ́n lè rè kẹ́kẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí náà bí wọ́n lè rè kẹ́ tó kó mẹ́lọ́rọ̀ wọn <laughs> ṣe ọ̀rọ̀ àbáwárẹ́ bí wọ́n lè rè àbá àti ìfihàn àbíṣẹ́ hajji bàbá wa lọ́kìní àná nínú àwọn aláṣẹ wa yìí bàbá Ọbásanjọ́ àwọn pé àwọn ọ̀rọ̀ míì kèfè rí ó sọ mú òkú fítẹ́lá ọlọ́run tó òkú lára yẹnyẹ tó ìṣẹ́dẹ́dẹ́ sí bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àwọn ìfọ́mọ̀ sọ pé yóò bá gbé wọ́n tí àwọn àbújẹ́ǹjẹ́ tí ò tí ìkú lára yẹnyẹ yóò máa bí ọ̀rọ̀ tí ó ìgbà tí láyé tí wọn nígbà tó ti second term wọn ń làwọn kanáà bá láwọn lọ Jerusalem àwọn ti jp jp jp àbá ní ìjọ táwọn ti gbọ́jú ilẹ̀ Yorùbá àwọn mùsùlùmí ni wọ́n lọ wọ́n kà kò sí ibi táwọn máa lọ táwọn àwọn Christian àwọn ìlọ ọ̀bì kankan táwọn ní ìsìn ẹ̀yìn náà wá lẹ́mọ̀ lọ Jerusalem jẹ́ jp owó lẹ́yìn jẹ́ àbádọ́ wúlẹ̀ ń jẹ àwọn oníṣẹ́ tán bá lọ sí ilẹ̀ mímọ́ tí wọ́n ó láwọn àtọ̀fọ̀ oṣù tí wọ́n ṣe ń bẹ̀ bẹ́yìn bá lọ kò sí bẹ́yìn ṣe ń bẹ̀ yẹn ẹ̀kà ń wéjì owó ni mọ́ pẹ̀sẹ̀ pé democracy láwà áàfù ilówó òfin ìjọba alágbádá ọmọ mi tó bá lọ fẹ́ mùsùlùmí inú mi dùn máa onínú mi dùn ẹni tó gbajúgbajà ní kò sí yọ́kọ́ gbogbo mi ló ti sọ́ nígbà tó ń débẹ̀ ń bẹ̀rẹ̀ ìjọ kíní kọ́ oníkòsí tó ń jẹ́ bẹ̀ ìjọ àkùrọ̀ ah, òsì tó ń jẹ́ bẹ̀ ìjọ kíní ẹ̀dàkùnrin àwọn ìjọ tó ń sọ́kọ̀ ó dá kí látún ṣe kàlọ̀ sólókè ń kákún gbogbo sókè lámọ̀ yí káàkiri ni kò lè pébì kan wà láti tẹ ìjọsìn oníwòsí àà ah, ẹwà ó ti rí máa wà lórí ti àti ìwé méjèèjì lé ọlọ́wọ́ èwúrú fẹ́ sàlàyé ìrùn kíkí fún ọnú méjèèjì níbo tí èyí tí ó yànjú anábì sọ fún àwọn sọ̀hábà tọ́rọ̀ yẹn náà ń ka àwa náà ẹ o fa iná láyé wọn ò lè fi yí mọ́nà wà ọ̀dẹ̀ wọ́n sì ríran ó ti kápọ́ tó mú ọ̀rẹ̀ sẹ́ni pé ní tó bàjẹ́ lára èèyàn ó pọ̀ anábì tó ní wà ìyákùn ẹ̀sọ̀ wà ìnàkùn tó gbé dáúdájú ẹ̀yìn ìmọ̀ á ti sọ́jì kó lè ọkùn ịnụ nke kẹgbà irọ́ kan gbọ́nà dodo tí ń bẹ̀rẹ̀ nù wé wọn wà ìmọ̀ à ń tẹ́sí wù bí hakan àbí kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì pé òótọ́ kan tí ń lọ́dọ̀ wọn kẹ́ẹ̀pẹ́ nírọ́ torí pé ìwé ọwọ́ wọn yẹn ti dàrú papọ̀ èyí tí ń jù sọ̀rọ̀ náà pápá sẹ́kù sínú rẹ̀ tẹ́ bá ní ẹ̀ ń gbọ́ ó súnmọ́ kẹ́ ẹ sọ pé rọ́ni èyí tó sì jẹ́ bàjẹ́ tí ń bẹ́ ń bẹ̀ náà tẹ́ ẹ̀rọ ìfọ́rọ̀ ọlọ́ni ilé ń kẹ́ ẹ kẹsì gbàgbọ́ wallahi anábì kò ní ṣe é ṣe fún àdúgbò tẹ̀lé mi ànáyì na muhammadu na yìí tó bá ti ká ẹni sàlàyé ọ̀rọ̀ ànábì fún wa dáadáa báyìí àbá ti mọ́ mùsùlùmí kan tí ó máa jọ tààlà nà ànábì agbọ́n sọ wípé àìmọ̀kan náà ni ah! tó bá ti pé ìtòhùn sí ìyàn díẹ̀ náà hàn tẹ́lómi kò ní jọ tààlà nà kò ní jẹ́ni tí wọ́n mọ̀ lálàsí àdísì ànẹ́bì lálàsí súnà ànẹ́bì tí ó tẹnu lọ́wọ́ àmọ́tọ́bà yìí sọ wípé àfáà rẹ̀ sọ tí kù díẹ̀ káàkó rẹ̀ tí ló bí ẹwù ẹwù ẹwù ó sọ ìwò wá kò èmi o àmọ́ tẹ́ ẹ bá ilé sọ pé bàbá sọ ohun tó bàbá òun ṣe ó yẹ kó sọ pé

wà ní mọ́múdá Rasulullah mọ́múdù ọ̀nà wá sàlàyé ìlànà rẹ̀ fún ọkọ̀ òfẹ́ gbọ́ yìí kí wọ́n náà fà ní testification tó ń gí kò yé ní ọ̀rọ̀ anábì jù bẹ́ẹ̀ lọ níwájú ọlọ́run ọlọ́run sì tu ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àbíkí yẹn sì gbà fún kódà ní tẹ́yìn ò bá ti lè ṣe tí ò sì lágbára ti ṣe nínú àwọn ìlànà rẹ̀ kéèyàn gbìyànjú àti tó sì ní àwọn ẹ̀rí báyìí ṣàlàyé rẹ̀ ìtumọ̀ kẹta ìtumọ̀ tó wọnú gbó yányányí sábà wípé ká má jàǹbá mímọ̀ láti fẹ́ sọ tó bá ti fẹ́ni tí ó kúnnù kó mọ jàǹbá mímọ̀ yóò wé bọ̀ ẹ̀nu àmọ́ sábà sọ nínú ìsẹ̀mí tó léwu tọ́mọ ẹ̀dá yẹn ti ń lò láyé jùlọ ìsẹ̀mí tá a wà yìí tó súnmọ́ jù ní pé tán tí wọ́n fi mọ̀ lẹ́yìn tí ó dùdú jẹ́lé lọ orí méjì o ó lè sọnù yányán kó o sì rí lánà he ó kéré gan ní tí ń bẹ lórí méjì àti tí ń ba yíyàn jẹ́ ló pọ̀ jù pàápàá jùlọ so a mọ̀ wá sọ ń ṣe é ṣe lórí olóhun gúgù náà ní gúgù search yóò bá ka àwọn ṣe yóò bá wọnú wẹ́bsáìtì wọn yóò bá mọ kó fáírọ́ọ̀sì lórí ọjọ́ kan ti jókòó náà pé how could Abubakar do the first yẹ́ fún wọnú gbó lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ náà tí wo náà pé báwo ni àlejò sọ wípé kí àlùmọ́ níyàwó mi lẹ́yìn ọmọ Fatima ọ̀rọ̀ yẹn wà pàṣọ́lébù àdáńdì àdáńdì wà tẹ́fì yẹ́ àdáńdì wà tẹ́fì yẹ́ díẹ̀ díẹ̀ láìsí pé ìyànkan ní kéfèrí ní ó ti dọ́gbọ́n múra rẹ̀ kò nínú ìsìláàmù kò ti ń ga ju èjì kò ní ìsìláàmù wẹ́rẹ́ wẹ́rẹ́ àmọ́ bàbá tí ń sọ àwọn ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ báyìí tó bá ti fẹ́ wọ wẹ́bsáìtì kan Abubakar lánàhùlọ Umar lánàhùlọ ẹ́ eh, gbọmọ wọ̀nyí mo sì léwọ̀ <laughs> ó yàtọ̀ kí ni àwọn ẹ̀rẹ́ bá ti léwọ̀ kí ó ṣe ó sáré jáde padà yìí ah kìí ṣe léṣe mi mo rò pé ilé tó jọ léṣe mi àwọn ṣí àbá ní àyà yìí o wọ́n ní àlì ló nípa wọ́n ní àlì wípé látọ̀tọ̀ ti pẹ́ láyé ọlọ́run bá ti ṣàlàyé àlì fáwọn àlàbí ọlọ́run níbi ọlọ́run kan lẹ̀ tó gba àwọn ànábì rẹ̀ lónìtọ̀ mo fẹ́ dá ẹ̀dá kan o yóò wà ní ìtẹ̀yìn ayé o màá lè gbogbo rẹ̀ jẹ́ o tó bá ti dé ẹgbọ̀dọ̀ sùwọ́pọ̀ pẹ̀lú ẹni tó bá ti tako ní oníkèfèrè ni wọ́n máa káyà yìí dáadáa gbogbo làtàǹsùrù náà hù làtúmìnú náà bìí gbogbo háwù yẹn wọn ni a lè mú ìfàdí sọ̀rọ̀ fi rinlẹ̀ lẹ́yìn ní àwọn ṣíà ẹni tí ò bá lè gbé áálì kó gbé sípò ńláńlá bí ànábì ọlọ́run àbó kéré jù kó gbà ó wà níwájú ọ̀gbága sí múra sí Usman kéde mùsùlùmí lọ́rọ̀ wọn wọ́n sì máa ń sa àṣàrò àárọ̀ àti ìrọ̀lẹ́ fún àṣàrò èwo èpè ló ń bẹnu àṣàrò yẹn wọ́n bá ti kírun àsùnbà àtàn ní ó jókòó sẹ́gbẹ̀ sẹ́gbẹ̀ mọ́sálásí èpè ní ọlọ́run Abubakar ayé rẹ̀ onídàá Umaru jẹ́kìtì ẹ̀bàjẹ́ Usmanu tẹ̀jíwó Aisha onídàá fún Afsọ àwọn ọmọ sọ́jẹ́ díẹ̀ ẹlùkọ́ ọmọ tí ò sí lára wọn ọmọ tí kún ara wọn dáadáa wọ́n sì ń bọ̀ wá lù wọ́n ń bọ̀ wá lù àjọ ní ìlú ni àjọ sí ìlú ni ó bẹ́tà kó ohun aburú wọn káwọn tó dé kán tó kún pápá mọ́ra kán tó sọ ọdún wọ́n ti rí wọ́n pọ̀ ọ̀nà ní dáadáa lọ́mọ ọmọ sí àwọn bá láwọn sàdọ̀ ọmọ adọ́gbọ́n sárúwà láti ṣe ẹjú ya ẹmọ́gbọ́gbọ́n fún wa bí i jáyọ sàwà lójú ayé ẹ̀rùn fẹ́ lọ́tọ̀ mọ́ ti tọ̀ àdásà sọ̀tàlùwàlá ń bí ẹ̀sìn tó gbé títà ṣe àníyàn àtàbí kan sọ wípé ah ìlànà bí orùjọ ah ìlànà bí orùjọ ó lẹ́yìn ìyàwó Khadija gbogbo ìyàwó tàbí sẹ́rẹ̀ ìyàwó Khadija abẹ́ ànábì tó fi bá wọn lò papọ̀ yóò jẹjọ́ wájú Ọlọ́run pásìkò bá ti ń tó a máa ṣe kúrúbà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ mi a sì máa ṣe wá àtìmọ́ dáadáa àsìkò tí ìtòyí tó ní wọ́n bá lé ayé jẹ́ gbogbo ẹ̀ ní wọ́n fọ́ papọ̀ ìkànnì wà náàbì mọ́sùn o mọ́sùn o wọ́n ló dáwà aláàrẹ náà lè mọ́ o tó lè gbéṣì láfà fún àìsù tó kú oòrùn rẹ̀ orúkú fún yẹ òdá o ó jẹ̀bi o náà tó yíò mọ̀ kàánù tíra yóò sì mọ̀ sọ ẹkún ìpẹ́sẹ́ mùsùlùmí ló ń sọ orí ilé ní àbíkẹ́fẹ́

àwọn gúdù sáà yìí ìgbà yẹn kúmẹ́ni báyìí ó fọwọ́kùn gún ẹlùkọ́bà báyìí ni kúmẹ́ni olórí olóògùn ilẹ̀ yóò bọ́ olóògùn lọ́wọ́ sí ìyẹ̀kẹ́ lóògùn lọ́wọ́ tó kúmẹ́ni gbogbo tẹ́ ń kó káàkiri ilẹ̀ Yorùbá tí àwọn afásúnà sọ fún ibi àṣírí níjà ìpẹ́ láti ilé ẹbọ rẹbọ ni ọmọ wẹ́wẹ́ ẹ̀wẹ́ wọ́n jẹ́ sí agbára ìṣùgbẹ́ lọ́wọ́ àwọn ṣe à ayé àyè ìtàmọ̀ tún sí nìyẹn látàǹsùrù náà látúmìnú náà bí alìmí o so gbogbo ẹni tí ò bá ti wá gba Ali gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá ju Abubakar lọ Umaru lọ Usman lọ ó sì gbà wípé wọ́n ti ti ẹni òun lọ ẹ̀kọ́ jẹ́ khalifa irú ẹni yẹn irú ẹni yẹn kèfèrí ní kéde mùsùlùmí ló fi rọrùn fún wọn tó fi gbà wípé táwọn bá pa ní kí èyí ṣe ṣí à àwọn ńlá dáwọn ní ọlọ́run ìsìnbá àjùjá ní àìsí súnmọ́ táwọn bá yẹ lè pa ní kí èyí ṣe ṣí à ládàá ń bẹ fáwọn wájú ọlọ́run torí kò gbàrú ayé àìsí ìgbàgbọ́ tó wọ́n ni túmọ̀ kẹta táwọn ṣíà túmọ̀ kẹta nìyẹn ta ní ṣíà ló fún àyà yìí ṣùgbọ́n ìtumọ̀ tí ó burú jẹ́ ẹni tó takò fún ọlọ́run tó takò sí àwọn sẹlẹ̀ ọlọ́run wá ní فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون gbogbo àwọn ọ̀rọ̀ tá a ṣàlàyé ẹni bá wá gún rí lẹ́yìn ìgbà yẹn nínú àwọn tó àfúnṣíra síwájú yìí tó ní lálàlá ọmọlẹ́yìn musa ni mí mi ìgbà isa wọlé àbí lálàlá ọmọlẹ́yìn isa ni mí mi ìgbà muhammadu wọlé irú àwọn ẹni bẹ́ẹ̀ òkì ni wọ́n òkì tí wọ́n rèé fùsùkùn akbar òkì gbẹ̀yàn kó ní ìsìlámù lóbi wọn sọ fáwọn ẹ̀kọ́ kọ́lé nìyí pé gbogbo báwọn yẹn bá ti sọra wọn jù nínú àwọn ẹ̀sìn wọn o gbọdọ̀ nítara títí kan wá dápa ànábì Ìsá bá náà Mùsá kí ọlọ́mọ wá sọ pé ànábì wọn ni àìmọ̀sánì àwọn anabi ànábì Ìsá àwọn ànábì Mùsá ṣùgbọ́n mọ̀ sàkíyèsí wọn wọn ò gbà náà Muhammad ànábì wọn ò gbà ní ànábì àwọn ọ̀rọ̀ yẹn ó ti jẹ́ trait lára àwọn yẹ̀wúrínà sọ́rọ̀ kùjẹ́ trait yẹn náà sọ̀ sára àwọn

tòmàmáǹtà wà lá gbogbo ẹni bá padà yarí tó pẹ̀yìn gba àwọn àlàyé yìí wọlé báyìí záàdìkà women fàṣíkò irú àwọn ni wọn fún iṣẹ́ náà lọ́nà ọlọ́run àìsọ̀tá ànábì kan wà níbi ọlọ́run láti gbẹ́dú sọ ìtàn tó lè gbé wa sáà àbítà àbí sára ànábì yẹn agbọ́dọ̀ jìnnà sí mọ́bọ̀nù àwọn èèyàn yẹn kẹ́kọ̀ọ́ nípa àwọn ànábì ọlọ́run ní ànábì Suleiman ní ànábì Dáúdà tó wípa ìyàwó ara ìyá ọjọ́ kan wà lórí pẹ̀tẹ́sì ilé ẹ̀ ó wá ní tí ìyàwó ti ń wẹ̀ ilé ó wá ní kó obìnrin tó fáìn ó wá kó wá fẹ́ ogun ó ti ogun kó lè gbà ìyàwó ah, tòló ní táwọn tọ́hún bá bẹ̀rẹ̀ sí rẹ́nu mọ́ tẹ́rẹ́nu mọ́ ewu olíde eh, lead kìnnìkan ó pa ìyàwó ó gbé ọmọ lẹ́yìn rẹ̀ ẹ̀bí níkọ́ àwọn àfáà tiwa náà ní ìsìlámù náà láwọn tíra kan ti pẹ́ ti pẹ́ báyìí náà ń sọ àwọn kàtàkàtà yẹn tí wọn ò ní mọ̀ tí wọ́n fi mọ̀ pé irọ́ ni wọ́n pa owó ẹ̀bá nàbí káàbùdù gbogbo ìtàn táwọn kan bá ń sọ nípa ànábì kan náà àwọn ànábì ọlọ́run tí ń tẹ́ mọ́ wá gbé kórìíra tó mọ̀ wá kórìíra ànábì yẹn ó gbọ́dọ̀ jìnà sí tó bá ilé kórìíra àwọn ànábì ọlọ́run ó kórìíra ọlọ́run náà nìyẹn ajẹ́pọ̀ òun sọ fọ́lọ̀ fún ọlọ́run ó mẹ́tìlẹ̀ kó ránṣẹ́ kì í sí ẹni tó tọ̀ sí báyìí tí wà ní òdá báyìí tó yóò dájú báyìí tó yapa ìbẹ̀rẹ̀ kó ránṣẹ́ so àwọn kan yẹn àwọn àgbélẹ̀rọ ọ̀tàn sáwọn ọ̀tá àwọn ànábì yẹn tí wọ́n hun against àwọn ànábì wọn ni so ìgbà táwọn tí ń sẹ̀ níbẹ̀ táwọn sọ tó ti jọ ń gbónú gbúngbòrò mọ̀dínà a sábà náà wù wọ́n pé ẹ̀yìn ẹlẹ́sìn kan sáájú káwà tó dé mi kí ni tí ìṣẹ́ ti nínà sọ nípa àná yìí báyìí àwọn náà kàn dá lóòdè fáwọn sàhábà ni fáwọn sàhábà náà bá ti gbà á àwọn tàbí yóò táwọn wá ń kéwú àwọn sàhábà táwọn bá ti ń gba kéwú àwọn ó sàlàyé èyí tánàbì kọ́ wọn nípa ànábì yẹn wọ́n tún wá ń gbé èyí táwọn náà ń gbà lọ́dọ̀ àwọn yahoo yẹn àwọn òfin sọ fáwọn kìí sípá náà bì ní kọ wọn láwọn ọ̀sán burúkú yẹn àwọn sọ́bà náà tí wọ́n sì náwọn ọ̀sán burúkú yẹn ìtàn burúkú táwọn táwọn ànẹ́bì yẹn ti mú sínú ìwé wọn kalẹ̀ táwọn sì gbàgbọ́ wípé ànẹ́bì àwọn òwe àwọn ògbà fún wọn náà ni wọ́n gbàdà rẹ̀ láfílẹ̀ tó wò bá ń wámọ̀ lọ́dọ̀ rẹ̀ òye sí dáadáa à ń sẹ́sà ní sáà ń kí lọ́dọ̀ rẹ̀ ni à ń sẹ́sà ní sáà ń gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ ni torí ó fi gba pọ́ìntì mọ́họ́nì onímọ̀ òun ní òsànlẹ̀ ní kí ní nínú àwọn àfá wa ní ìbábẹ̀ ìpínlẹ̀ ẹnu wọn báyìí a ní ewu mo jí ìṣẹ́jú ní ní tẹ́ǹsọ pé mo ṣe jìnà anábìdáwà O ó gbẹ́yàwó ọ̀ràyà ó tún pa ọkọ̀ rẹ̀ ó pa ó nípa yẹn ọlọ́gbọ́n ọlọ́sìn náà ní ní ah, ń lọ láàrin àwọn lọ tí mo lò lórí àwọn ọmọ ìṣẹ́ Suleiman ló sọ láì àtàbí kan ló sọ ní wọn pé Suleiman ti bá ìjànà ló lò ẹwà láàrín láàrín pẹ́ bọ́ ni ẹjẹ́ pé Suleiman ẹlẹ́bọ́ làrí Suleiman ló bá náà gbọ́n àwọn òkúrúkú tí èèyàn bá sáré sọ ìgbàgbọ́ rẹ̀ nínú ẹ̀sìn nípa àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn àfáà tí má ti ń sọ̀rọ̀ kẹsẹkẹsẹ nípa àwọn ànábì Ọlọ́run yẹn jìnà sí wọn ni ìyẹn jìnà sí wọn ni ẹbí lọ́wọ́ Subhanahu wa ta'ala kó bá kẹ́ àwọn ànábì náà

àyà méjèèjì tí a tú yìí verses 81 àti 82 ọlọ́run fi rinlẹ̀ ń bẹ̀ wípé ẹ̀nẹ́hu lam yab'ath Allahu ahadan nabiyyan illa wa huwa ya'malu bi kitabin wa 'utiya al-hikma ma'a al-kitab ọlọ́run bọ̀ ní bí ànábì kan dìde àbí kó gbé èèyàn kan dìde lánàá lè fún ní tíra tó fi jíṣẹ́ tíra tó fi jíṣẹ́ fáwọn ìlànà bọ́ tíra yẹn ní sẹ́fà fẹ̀rí tí wọ́n fi mọ̀ pé ànábí ọlọ́run bá ní lẹ́yìn náà yóò fún ní hikma yóò fún ní lánà tí ó lò tí ó fi jíṣẹ́ yìí nínú àbọ́ta tó ní kọ́ oní wípé anàkọ́ ó gba gbogbo àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ ó gbà wọ́n gbọ́ ó sì gba iṣẹ́ tọ́nà fi rán wọn gbọ́ lódodo ní tí wọ́n túmọ̀ sí ni wípé àwọn ọmọ lẹ́yìn àwọn ànábì wọ̀nyẹn náà ó yẹ kí wọ́n gba ànábì náà bọ̀ pé kí wọ́n jẹ́ ọ̀tá fàlẹ́ pé kí wọ́n jẹ́ ọ̀tá fún mẹ́sì tọ́nà fi نعم أن كون الله معهم على رسالة محمد صلى الله عليه وسلم هذه الشهادة الإلهية حجة على اتباعهم وأقوالهم فيكون أقبح الأمور وأنكرها أن يكون المسلم منكرا نبوته أو رسوليته وذلك خروج عن الدين بالكلية ìjọ́lọ̀ wọn bá tí òun sọ wípé òun jẹ́rìí pẹ̀lú àwọn ànábí ọlọ́run lórí ara wọn síra wọn nítumọ̀ àkọ́kọ́ tí ń wípé nítumọ̀ kejì

káwá Musulmi mùsùlùmí kúnà tó mọ́ tako ànábì muhammad kó máa tako nùbú watan àbí kó tako bisẹ̀lì yẹ̀tẹ̀ fásitì rí lẹ́ni ẹ̀rọ ní ògbà náà muhammad gbọ́ kankan fún ìjẹ́ mùsùlùmí kò gbà gbọ́ kankan tẹ́ẹ̀bá jọ ń sọ̀rọ̀ lẹ́sìn àmà tàbí mùsùlùmí lọ́wọ́ bẹ́ẹ̀

èèyàn fi islam lẹ̀ yányá ni o ìjọ tí yorùbá ti gbà náà ti gbọ́ ní mùsùlùmí tó jẹ́ mùsùlùmí àbó òun kakun tó wá mú bá wa nú ẹ̀sìn olóòní ṣe é àbó òtí ẹ̀gbá fi islam lẹ̀ yányá o lọ́nà jẹ́ kí àwàdà sí abó ṣe lè sí wa أن عدم الإيمان بمحمد صلى الله عليه وسلم فسوق أكبر ناقل عن الملة ìfàfẹ́kù ìgbàgbọ́ nípa àná Muhammad tí ẹmọ́ gbà náà dìgbò ìwà àpòkí tó múyàn kúrò nínú ìsìlámù tí ò ní sẹ́kùsù ní ìsìlámù torí pé kẹ́lù èèyàn ti bàjẹ́ nínú kẹ́lù èèyàn ìyàn sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tẹ́mà tí wọ́n tapà náà yẹn tí ó gbàgbọ́ kẹ́lù

lámọ̀ pé àwọn mọ̀ pé ní ah, òkèwú ah, àwọn tó wèé eh, eh, bá kírù láàrin àwọn tó jọ rẹ̀ lájẹjẹ́ kíláàsì méjì tí wọ́n mú ní ẹ̀dá dandan àwọn eléyìí fún èso mùsùlùmí tó <laughs> <laughs> tó bá ń ọkùnrin tó kọ the eh, best orange kìnnìkan tó tó fi the hundred the one hundred àti gbàgbé tó kọ ìwé kejì one hundred báyìí ọmọ German ọmọ Germany kéde ẹ ṣe yẹ̀wúdí àwọn ẹlẹ́sìn náà ti ẹni àní kéde ẹ̀sìn Christian kéde yíò kéde yẹ̀wúdí ẹlẹ́sìn náà ẹlẹ́sìn náà wọ́n ti ń bọ́ mẹ́ni so ìgbà tí wọ́n ń sáájú ẹ̀ pé ó kọ́ di one hundred àwọn èèyàn ọgọ́rùn-ún èèyàn tó lápá ní òsèmí èèyàn jù láyé ó wá fi Muhammadu sí àkọ́kọ́ ó fún mọ́rù tẹ́lẹ̀kẹta ó fi bá sí ẹlẹ́kẹrin mọ́rù tẹ́lẹ̀kẹta nínú àwọn onídẹ́ tí wọ́n lápa lára ó má ní ìlàyé ó mọ́rù tẹ́lẹ̀kẹta ó fi bá tẹ́lẹ̀kẹrin àwọn ìjàgbẹ́ pé akílódé jẹ́ mọ́rù tẹ́ fún mọ́rù síbẹ̀ ọlọ́wọ̀ ní kò ìrà sí ẹ̀rì kan tó òun òun èyí ṣe christian òun yìí ṣe jíw ẹlẹ́sìn náà lòun àmọ́ òun ṣe sọ́dí òun wo dọ́kúmẹ́ntì tí ń bẹ tó òun lè ṣe research fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí òun rí pé Muhammadu yẹn that very man of desert <laughs> the man of desert mo ní kò tó o òun èyí tó kà ní wípé ọlọ́dún tó kó òun lápá jù tó kù tó wájú ọlọ́ oníkó ní kí ó di mùsùlùmí torí ìfẹ́ kó mú báyìí rò sí ọlọ́wọ́ tó àfáìjìpì kankọ́ àfá nàìjíríà kankọ́ ìwọ́fúnra ẹlò jókòó tó wọ láti káàkiri ó ka Kùránì ó ka díìsì ó ka àwọn ìwé mìí tó ní ṣe pẹ̀lú àwọn tó kù ó ka ìdí ó ka tàwọ́rọ̀ táà personality òun ló yẹ kó já kọ̀kọ́ ó sì ka àwọn reasons tánà fi fi decide rẹ̀ la ilaha illallah wà ní mọ́mí ọ̀rọ̀ tó gbọ́ àmọ́ ẹ̀tọ́ lọ́ba fẹ́ ṣùgbọ́n náà ló mọ́nà tí wọ́n lè ti wá wà ní ìsìlámù ọ̀rẹ́dì tí wọ́n tún wọ́n ń kó ìra tọ́lá náà dì sínú ẹ̀sìn tó kọ́ ọ̀rẹ́ léwu tó dáfẹ́ náà rẹ̀ jọ fẹ́ burú gan jọ rẹ̀ ní tètè mùsùlùmí tó já mọ rírí ànábì lọ lápẹ́tì ti academic tòró wú àwọn nǹkan àti tàbí tó mùsùlùmí tó fẹ́ dúnú ìsìlámù gan padà wò pé a ah, ń tó mú kẹ́ni tó jẹ́ lẹ́sìn iná àti ìsájà sọ́run kan báyìí nípa ànábì ajẹ́pẹ́bì ni mọ rírí ànábì tí mò ń tẹ̀lé mẹ́rin ìrọlọ́gbọ́n wọn tààrà kó mọ̀jà sọnù kó lóòrùn ohun tí máa níyàn lára tí gbàgbọ́ fi ń dàrú tí máa ní èyàn òfin ní dúró lórí ìsìlámù mọ́ lórí ìlànà nábì mọ́ ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa